الله وعلى آله وصحبه ومن والاه وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله الحافظ أحمد بن علي بن حجر العسقلاني رحمه الله تعالى في كتابه بلوغ المرام يقول في الحديث الثالث وعن أبي أمامة الباهلي رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الماء لا ينجسه شيء إلى ما غلب على ريحه وطعمه ولونه أخرجه ابن ماجه وضعفه أبو حاتم وللبيهقي الماء طهور إلا ما تغير ريحه أو طعمه أو لونه بنجاسة تحدث فيه حديثي قلنا أن حديث لكتا إنه ترى قلوب المرام يتيستي الحافظ أحمد بن علي بن حجر العسقلاني رحمه الله تعالى حديثي لك لكتا wọn ló wá láti ọ̀dọ̀ Abu Umama Al-Bahili ọlọ́wọ́n bá kó yọnu sí i ẹ̀yìn Abu Umama yìí ọlọ́wọ́n bá kó yọnu sí i wọ́n gba ìgbà wọ́ọ̀rọ̀ yìí wá láti ọ̀dọ̀ anábì wa Muhammad sallallahu alayhi wa sallam wọn lànà wa sọ yìí pé innal ma'a la yunajjisuhu shay dájúdájú omi nǹkan kan kò lè sọ di ẹ̀gbin ìlànà kọlẹ́bà alárí ẹ̀hẹ̀ àyàfi tó bá borí òórùn rẹ̀ wàtọ́ àmìhì àti títọ́wò rẹ̀ wàlẹ́wùnìhì àti àwọ̀ rẹ̀ wọn Ibn Majah ló gbé jáde Abu Hatim rahimahullah wọn sì sọ pé hadithi tó lẹ́ni. ó wá inú ẹ̀gbà wọ́ọ̀rọ̀ yìí kan náà ní ọ̀dọ̀ alimami albayhaqi rahmatulahu ta'ala gbólóhùn tó wá lọ́dọ̀ tí wọ́n ní alma'u tahurun illa ma taghayyara rihu ohun tó má tó lè fọ nǹkan míì má lómi àyàfi illa in taghayyara rihu àyàfi tí òórùn rẹ̀ bá yí padà aw ta'muhu tàbí títọ́wò rẹ̀ aw lawnuhu. tàbí àwọ̀ rẹ̀ bí najasatin tahdathu fi pẹ̀lú ẹ̀gbin kan tó bá ṣẹlẹ̀ sí. hadithi yìí ó wá láti ọ̀dọ̀ sàábé tí wọ́n pè ní Abu Umama àwọn Muhammad sallallahu alayhi wa sallam ọ̀pọ̀lọpọ̀ la mọ̀ pẹ̀lú ọmọ rẹ̀ kódà ẹni tí ò lọ́mọ ó ṣeé ṣe kí wọ́n pè mọ́ mà gẹ́gẹ́ bí ó ti ṣe ṣẹlẹ̀ nípa àyà ńlá wa Aisha radiyallahu anha wọn àbí ma ṣùgbọ́n wọ́n ń pè wọ́n ní kíni Ummu Abdillah Ummu Abdillah bẹ́ẹ̀ làwọn ọkùnrin ẹlòmíì pé sọmọ rẹ̀ gan ni wọ́n ń pè má bí Abu Hurairah. kò bí olóńgbò lọ́mọ ṣùgbọ́n anabi sallallahu alaihi wasallam ni wọ́n pè bẹ́ẹ̀ wọ́n fi ń bá a ṣeré ẹlòmíì tí ẹ ti bímọ wọ́n tún pè ń bàbá alágbájá Anas ibn Malik àbúrò rẹ̀ kékeré tó ń ò tí ì gbọ́n anabi pè ní Abu wọ́n ní ma ìrẹ́ bàbá Umair kí ló sẹ́yẹ rẹ̀ ọmọdé nù torí ìtumọ̀ ìfọ̀n sábẹ́ ànábi sallallahu alaihi wasallam wọ́n mójútó súnà yìí bí baba alágbájá baba alágbájá ni wọ́n fi mọ̀ wọ́n nítorí bẹ́ẹ̀ yẹn tafa'ul wà ń bẹ̀ ìròrí wà ń bẹ̀ bí wọ́n tó ti bímọ àwọn náà bímọ wọ́n tó ti di bàbá àwọn náà di bàbá wọ́n tó ti di màmá àwọn náà di màmá tafa'ul wà ń bẹ̀ wọ́n á rí èrò dáadáa sí yẹn. yàtọ̀ sí báwọn èèyàn ṣe rí láàyè sìn láwọn agbọn abòmí ńlẹ̀ ayé àwọn èèyàn tí bá bí wọ́n léèrè kí ni orúkọ wọn ọ̀pọ̀lọpọ̀ olókọ tí ò fún yín Abu Fulan Abu Fulan a ni orúkọ rẹ haraka ni so orúkọ haraka báwo tí bàbá rẹ sá sọ kó tó di haraki. tó àbúfù náà nìyẹn tí ìbá ti pé ni wọ́n bá sọ ọ́ níjọ́ tán bí ọ òlókọ mi nígbà tó bá sọ kó ní ààrẹ tán wàá wá fòkọ rẹ lé abu muhammad abdullahi ibnu ibrahim abu ahmed abdullahi ibnu ibrahim ọmọ abdullahi. فاطمة بنت عبد الله màmá pé ó mú kinní kan àbó kinní kan kò á ló kọ mọ́ àwọn tí máa ń lóró kọ yẹn ọ̀pọ̀lọpọ̀ wọn wọ́n máa fi ṣe bójúbójú ni tí wọ́n máa ń wá wọn wọ́n lọ́ bàa mẹ́ni tí wọ́n mú tí security máa ń wá wọn wọ́n lọ́ bàa mẹ́ni tí wọ́n àìmọye àbó Muhammad torí di eléyìí ká máa jẹ́ àbú lásán àbú kínní kan ọ̀ ah. jẹ́ àbú kínní kan ṣùgbọ́n tó ló kọ́ rẹ̀ tá a mọ̀ ọ́ mà. wàhálẹ́ yìí ẹ̀rí kan sọ pé àbú umama àn ẹ̀bí umamata wọ́n pè é yàtọ̀ sí ọ̀pọ̀lọpọ̀ láyé sìn àbú àbú báwo. ụmụ báwo òun lọ sọ́dọ̀ umu òun <laughs> so eléyìí ó fi di ẹ̀ka àtò nítorí pé òun ìyàwó rẹ̀ sì ní sọ pé ha lẹ́ẹ̀kan àbú báwo á òun rí bàbá ta ni ẹ mọ̀ Zainab. orí òmù òmù dání ṣé màmá rẹ lórí ni òun àti òmù ṣeré ni òmù báwo fẹ̀mọ̀ pé ń bẹ ẹ wádìí màmá rẹ ló tún bá ṣeré ṣẹlẹ̀ yẹn láwọn àlàm gbàgbà tí àwọn èèyàn dẹ́mẹ́jẹ́ àbú kínní kan òmù kínní kan wọn á kúkú wọn tún àbú sábúwálé màtáwọn kan wá wá láti ló kàn wọn àwọn ọmọ wa ń pe ẹnìkan ní abu abu abu wọn mọ̀ pé abu Ahmed, ni wọn gbà lérò àwọn kan wá wá láti ibì kan àwọn bá kú wò pé ah, ẹ mú kọ́ pè ní abúbáwò abubakar abubakar nù nítorí wọn sọ pé abubakar náà ẹ̀ ń kẹ́ yorùbá náà lọ́wọ́ aláàbò àbú bẹ́ẹ̀lì àbú ní yorùbá na tẹ́lẹ̀ àbúbákàrò torí ẹ̀ ló ti jẹ́ pé ẹ pèjá kò nídìí pé àbú kò nídìí ohun tó eléyìí wọ́n ní ẹbí umamata bàbá umama àwọn náà gba àdéhùn wa orúkọ wọn ní soda. sódà àbí sódà sùdẹ́ì ọmọ àjìlá orúkọ wọn sùdẹ́ì bọ́nù àjìlá radiyallahu anhu. albahili albahili wọ́n fi títí ara bahila àwọn ẹ̀yà tiẹ̀ nù. àbòrán yìí báyìí ó gbèlú misra sábẹ́ nínú àwọn sábẹ́ àníbà muhammad sallallahu alayhi wa sallam ẹ̀yìn rẹ̀ ló fi misra sílẹ̀ ó tún lọ gbé him ní ilẹ̀ sham ní suria hims ló kú sí ní ilẹ̀ sham sanata ihda wa qila sittin wa thamanin lil hijra ní ọdún kọkànléní ọgọ́rin àbí lọ́dún kẹfàléní ọgọ́rin lẹ́yìn hijra ní Muhammad sallallahu alaihi wasallam ẹ̀ kọ́ pé láyé gan.

tó sì gbọ́ lọ́nkọ́ tó gbà ní bisimilá àtúnlá gbọ́ tó kú lórí islam tí èèyàn bá rí irú rẹ̀ èèyàn di kíni tàbíì èèyàn di tàbíì tẹ̀sí bá rí tàbí tó sì gbà ní bisimilá àtúnlá gbọ́ tó sì kú lórí ìgbàgbọ́ yẹn ó di kíni tàbíì. Abu Umama yìí ó ń bẹ́ẹ̀ náà tó gba àdìsí tó pọ̀ wá látọ̀dọ̀ Ànábì Muhammad sallallahu alayhi wa sallam wọ́n lánàá Nabi sallallahu alayhi wa sallam sọ pé ìnà àlùmá àlàyé dájúdájú omi nǹkan kan ò lè sọ́dẹ̀ gbé illa ma ghalaba ala rihihi wa ta'mihi wa lawnihi àfi tó bá borí òórùn rẹ̀ àti títọ́wò rẹ̀ àti àwọ̀ rẹ̀. ẹ bá wà dé èyí tó túmọ̀ sí pé àfi kí nǹkan mẹ́tẹ̀ẹ̀ta àwọn ṣẹlẹ̀ náà ni. àyàfi tó bá borí òórùn rẹ̀ àwọn títọ́wò rẹ̀ àtàwọ̀ rẹ̀ tó túmọ̀ sí pé tóórùn rẹ̀ lásán bá yí padà a sì lè lò tí àwọ̀ rẹ̀ lásán bá yí padà a sì lè lò títí tọ́wọ̀ rẹ̀ lásán bá yí padà a sì lè lò àfi kí nǹkan mẹ́sẹ̀ tó pé àdéhùn ìfẹ́ jọ bẹ́ẹ̀ ṣùgbọ́n ìgbà àwọn ọ̀rọ̀ yóò èkejì tó wá lọ́dọ̀ àlè mọ́mọ́ ìgbẹ́ àpé ọ̀yanjú rẹ̀ tí kò rí bẹ́ẹ̀ ẹyọ kan ti tó tẹ̀báwò tó wà lọ́dọ̀ ìgbẹ́ àpé ó ní àlùmọ́ ọkọ̀ ọ̀hún ohun tó má tó lè fọ nǹkan míì má ló tẹ́bátì padà sínú àdéhùn Abi Sa'id radiyallahu anhu àdéhùn ẹlẹ́ẹ̀kejì anabi sallallahu alaihi wasallam sọ pé innal ma'a tahurun ẹ̀wù sí rìwáyà tó wá lọ́dọ̀ imam al-Bayhaqi al-ma'u tahurun ẹ̀rì pé kankan náà ohun tó má tó lè fọ nǹkan mí má lómi. anabi sallallahu alaihi wasallam sọ pé la yunajjisuhu shay'un nínú rìwáyà ti Abu Sa'id radiyallahu anhu tẹ́ ẹ bá wọ rìwáyà Abu Umama èyí tó wá ní ọ̀dọ̀ Ibn Majah anábì sọ́ńbẹ̀ náà pé láyò náà jẹ́ sówó ṣẹ̀yìn àti pàdé kìkan náà àmọ́ àlékún bẹ́ẹ̀ ní ilé òsì rẹ̀ ètò túmọ̀ sí pé bóyá kan náà lànàbì sọ ṣùgbọ́n kálukú sọ̀rọ̀ bá àrísẹ́ lẹ́yìn gbọ́ lọ fún wa ẹnìkan gbọ́ débì ẹnìkan gbọ́ já abẹ́ méjì lànà bí sọ ọ̀sọ̀ ńgbà kan ní kúkúrú ó sì sọ ńgbà kan ní gbogbo kálukú so ètò ń bọ̀. tọ́ sẹ́báwò ìwà àkejì yẹn wọ́n ní àná òpó òwò ohun tó máa tó lè fọ nǹkan mí máa lómi ìlà ẹni tàgá ìyá ọ̀yẹ̀ àyàfi tí òórùn rẹ̀ bá yí padà. àwọn fáàmù tàbí títọ̀ rẹ̀ ó ti fi hàn pé ọ̀kan ti tó. tóórùn rẹ̀ bá yí padà omi yẹn ò ní ṣe ìmáramá. títọ́wò rẹ̀ yí padà kò ní ṣe ṣe máa ma awolowolo tàbí kọ́lọ̀ rẹ̀ tí kọ́lọ̀ rẹ̀ bá ti yí padà kò ṣe é ṣe máa ma àdìsí ló ṣàlàyé tí ò yé nínú alákọ̀ọ́kọ́ sílẹ̀ ẹ̀ ló ti jẹ́ pé nínú màhàdé káàdì kan bá wà lọ́nà mẹ́ẹ̀ẹ́dógún oríire ni nítorí pé àwọn nǹkan kan bẹ tó ti kó lè má yìí nínú ọ̀nà kan tá a tẹ́bá wọn nàkẹ́ ni àlékún wàhálà kẹta ìwọ aṣọ pé àdéhùn kan náà wọ́n gbà wá lọ́nà púpọ̀ wàhálà yìí ti pọ̀ ju sámú kan sámú kan bá wò nígbà táwọn èèyàn ń sáláì màkà bíi tiẹ̀. torí ẹ̀ ló ti jẹ́ pé tí àdéhùn kan bá lọ́nà mẹ́ẹ̀ẹ́dógún oríire ni. torí ìtura ẹgbẹ́ alákọ̀ọ́kọ́ yìí nìkan lọ wá bó ti wáyé àwọn kan lè gbàtú ti kó òun lásán lórí padà àwọn fi sàlùwà láńtà wọn gbàtú ti fi títọ́wò rẹ̀ lásán lórí padà àwọn fi sàlùwà láńtà wọn kọ́nà àti títọ́wò ló yí padà wọn làwọn fi sàlùwà lá nígbà tó ti gbé hùn rẹ̀ sí yí padà tòṣùmọ́ àdìsẹ́ lẹ́gẹ̀dẹ̀ fi hàn á pé ẹyọ kan ti tó ẹyọ kan ti tó nítorí pé áwọ̀ tí wọ́n mú wá bẹ̀ ó fi hàn pé lè tẹ̀sẹ̀ pé ẹyọ kọ̀ọ̀kan dá ohun tó bá yí òórùn rẹ̀ padà tàbí títọ́wò rẹ̀ òórùn rẹ̀ tàbí títọ́wò rẹ̀ tàbí kọlọ̀ rẹ̀ ó ti parí. sọ àdéhùn yìí ẹ rí i pé àlékún máa wà ń bẹ̀ tí wọ́n wá àdéhùn alákòókò ẹlẹ́kejì ìlànà ọkọ̀ òórùn láyé náà jésù tó wọ́n ṣe é. sọ nínú eléyìí wọ́n fi kún ní pé àyàfi. ohun tó bá yí òórùn padà tàbí títọ́wò rẹ̀ tàbí kọlọ rẹ̀ àlékún mọ́ àmẹ́ lẹ́ẹ̀kìn àlékún tó wà ń bẹ̀ nǹkan fẹsẹ̀ rìn lẹ̀ àlékún tó wà ń bẹ̀ kò fẹsẹ̀ rìn lẹ̀ tí wọ́n bá gba àdéhùn kan wá sábẹ́ fi yẹn tó ti pọ́nà tó gbà wá wà fàáhì ọwà fàáhì wọ́n lọ́nà kan tó wà bàáyì tọ́lẹ̀ ẹlẹ́ẹ̀kejì tó wà bàáyì fún yà pé ní kíni hadithun munkar hadithun munkar wa hadithun huwa alhadithu bàáyì alladhi yukhalifu as-sahih ma rawahu ghayru thiqa mukhalifan lima rawahu thiqa yuqalu lahu munkar ẹnìkan. ibùdó òfìdẹ́yìn àwọn ọbẹ̀ náà tó gbàdé fi yẹn wá wáyé wọ́n lè yàn dáadáa ni ní imáni tó pọ̀ ṣùgbọ́n ẹnjọ́ ṣẹlẹ̀ sí màá tó dàgbà òun náà ni wà mú sọ̀rọ̀ ẹ̀hìn ìgbàgbé tí màá tàwọn ẹni rí tó ṣe níparí ayé rẹ̀ torí pé gbogbo ti sọ fún yọ́pọ̀ anábì náà lọ́tọ́ anábì náà lọ́tọ́ níbẹ̀rẹ̀ ayé rẹ̀ àwọn àdéhùn tó gbà wá masha allah gbàtó di pé ń dàgbà ẹ̀kátàlàpà gbogbo ẹ̀ dàrú ma lójú ó wà nù sánàdì ìlọ́pàá náà ti pé àdéhùn yẹn ní kí ni àdéhùn tó ń bá yìí. tó bá ń jẹ́ pé àdéhùn kan gbà wá irú àdéhùn tó síwájú náà ṣùgbọ́n àlékún máa ń wá alákòókò ju pé àlékún àǹfààní ní bẹ́ẹ̀nbẹ́ẹ̀ á pè ní kíni ziyadatu thiqa lópin ìgbà tó bá ti pẹ́ ni tó gba ìtàlékún máa ń bẹ́ẹ̀nbẹ́ẹ̀ ń wá tó bá ti jẹ́ ni tó ti fọkàn tán á pè ní ziyadatu thiqa wa ziyadatu thiqati maqbula àlékún tó bá wá látọ̀dọ̀ ẹni tó ti fọkàn tán yẹn àmọ́ ń gbà irú rẹ̀ pọ̀ nínú àwọn àdéhùn ànábì Muhammad sallallahu alaihi wasallam tó bá ti jẹ́ tó wà lékún tó wáyé ọwọ́ àtúndẹ̀ tó ṣe fọkàn tán ni àgbà torí pé ziyada tó ṣe kọ́ maqbula. tó bá jẹ́ pé tó gbà dìtì wá oríṣi kejì la sọ yẹn tó bá gbà dìtì tán gbà wá yẹn irú tálá kọ̀ọ̀kọ́ náà ẹni tó gbà tálá kọ̀ọ̀kọ́ wá ṣe kọ́ ẹni tó ṣe fọkàn tán ni ẹni tó gbà lẹ́ẹ̀kejì wá ṣe kọ́ lakinnahu duna al-awwal fi ṣe kọ́ ṣùgbọ́n kò sí kọkàtà bíi tẹni alákọ̀ọ́kọ́ yẹn ẹni tó gba tẹlẹ àkọ́kọ́ wa masha allah ọwọ́ àpò tó ga ẹni tó gba tẹlẹ kejì wa ipò tó wà kò tó ti ẹni àkọ́kọ́ yẹn but olódodo lòun náà kì í parọ́ àpè hadith rẹ̀ ní hadithun shad hadithun shad wa huwa ma rawahu thiqa mukhalifan bihi man huwa awthaq minhu onílàdé sì ti olódodo gbà wá ẹni tó ṣe fọkàntán gbà wá ṣùgbọ́n tako tẹ́ ẹni tó ṣe tó tá a máa gbàgbọ́ jùlọ tó ń gbà wá ẹni tó ṣe fọkàntán lọ́gbà àdìsí wa ṣùgbọ́n àdìsí rẹ̀ tako tẹ́ ẹni tó ṣe pé ọkàn wa balẹ̀ sí ju tiẹ̀ lọ àdìsí rẹ̀ lẹ́yìn náà ń pè ní àdìsí tó ń ṣáàlì sọ̀tùgbẹ́ lẹ́yìn nìsín ṣé ziyarọ̀ tẹ̀sẹ̀ kọ́ la pè ní la ṣáàdì lápè lá nítorí pé ẹni tó gbà wá kìí ṣe kàn á pè ní kí hadithun munkar wal munkaru naw'un min anwa'i ad-da'if oríṣi kan nínú àwọn oríṣi hadithu da'if hadithun munkar ìbẹ́ nínú àwọn hadithu da'if. láti ti bá ti wá dé báyìí sẹ́mi kọ́ ẹ ká tún bọ́ sórí hadithu tó tẹ̀lé fa sòṣùgbọ́n léyìí báyìí rárá àní ti bọ́ sórí ìtúntẹ̀lé àwọn àǹfààní wà ń bẹ̀ tá a mọ̀. tọ́ wọ́n ní Abu Hatim rahimahullah bàcáfàhù wọ́n ní bàcífù Abu Hatim yẹn ò ní ar-Razi Abu Hatim ar-Razi rahimahullah bàbá yẹn wọ́n ní tíra kan wọ́n pè ní Kitabul Ilal lir-Razi. ọmọ wọn olùmọ̀ńlá ni ọmọ bàbá yìí inú wa bàbá rẹ̀ lé nípa gbogbo àdéhùn kọ̀ọ̀kan ìwọ bàbá mi kí lẹ́ sọ nípa àdéhùn báyìí báyìí báyìí báyìí báyìí bàbá sọ pé sọ́ra dèsì tó mú àyẹn lágbájá wà ń bẹ̀ rọ̀hùn sọ́ra tó mú àyẹn tó ti pé lágbájá wà ń bẹ̀ ṣùgbọ́n pọ̀ ọ̀nà míì tó gbà wá yẹn ó fún lágbára ó sọ di kí ni hasan lẹ́gbẹ̀ẹ́ tọ́lá ti tó bàá yẹn fàáyìn wàhà kàdà tònú tíra yẹn èèyàn ọmọ sí èèyàn sì bí ẹ wo table of content àdéhùn tí wọ́n bá ń wà tó bá jẹ́ pé bẹ́ẹ̀nu sọ́mọ bíi bàbá tó wàá wá sí kí ni bàbá yẹn sọ parí bàbá yìí sì bẹ́ẹ̀nu àwọn ti kọ́t náà tó ṣe fọkàn tán jù nínú àwọn ọmọ nínú ọmọ àdé. tó Abu Hatim wọ́n sọ pé bàáyì ni àdéhùn بكنا الإمام الدار قطني رحمه الله أنا لا يثبت هذا الحديث حديث يوفى سيني لك لقد عن نبو محمد صلى الله عليه وسلم وني كل أفا وني تريد رشدين ابن سعد رشدين ابن سعد إن بيننا أن تبع دي في واحد رشدين ابن سعد إبان أنت سنتوسي أنتوسي لو مكونك بعد دي سيري gbogbo àwọn ọ̀rọ̀ yẹ́ ẹ lè rí inú ẹ̀sìn mi inú Islam lásán lẹ́sí lè rí wọ́n gbọ́rọ̀ wa a tẹ̀sẹ̀ máa yẹ̀ wò pété alọ́gbà wa àìmọ irọ́ tẹ ti gbà lónìí sẹ́nìkan sọ fún ìtẹ́ni ọ̀kẹ́ ọ̀kẹ́ mọ̀ gbà bẹ́ẹ̀ ẹ̀ níwádìí ta ló sọ fún ọ ta ló sọ fẹ́ni tó sọ fún ọ ta ló sọ fẹ́ni tó sọ fẹ́ni tó sọ fẹ́ni tó sọ fún ọ à sẹ́nu kí tẹ̀mọ́ ti wádìí bá wàhálà rẹ̀ pọ̀ sọ̀sẹ́ mọ̀ pé irọ́ yóò tètè hàn so ọ̀nà jáde ti ló ti jẹ́ pé kọ̀rọ̀rùn kọ̀rọ̀gbọ́ sẹ́nìkan láti rí ọ̀pá máa nàbì sọ̀rọ̀ àṣẹlẹ̀ ó sì lọ láì tẹ́pá sí rí rẹ̀ tú. tí wọ́n sọ pé alẹ́sìnádùn mi lè dín wọ́n lọ́wọ́ alẹ́sìnádùn lọ́kọ́ ọ̀làmẹ̀ṣẹ́ àṣà. kọ́ ọ sọ ta ló sọ fún ọ ta ló sọ fẹ́ni tó sọ fún ọ ta ló sọ fún ọ náà títí tó fi dọ́dọ̀ ànábì sọ̀rọ̀ àṣẹlẹ̀ ń bẹ́ẹ̀ náà ẹ̀sìn ìjọba anabi sọ̀rọ̀ àdìsẹ́lẹ̀ kálukú ọba máa fẹnu fọ́ǹbù ìjọba fẹ́ tí ìpa anabi sọ báyìí pé àwọn kan nu wọ́n fẹ́ wádìí ọ̀rọ̀ kan wọ́n á ní màtá sọ yìí pé anabi sọ̀rọ̀ àdìsẹ́lẹ̀ sọ yìí pé láàpọ̀ àtẹ̀lẹ̀ mọ̀lókè láàpọ̀ àtẹ̀lẹ̀ màfíà àgbọ̀rọ̀ gbọ́rọ̀ sí yẹn lẹ́nu ní gbọ́rọ̀ sí yẹn lẹ́nu tí ó mú yẹn sẹ́lọ̀ wọn á ní bóò ni àwọn rádìsì mi pé àdìsì yẹn ànábì sallallahu alaihi wasallam sọ yìí pé àwọn olórí kan dì wọn máa sàdáadáa lẹ ṣé máa ń sàdáadáa lẹ ẹ máa tẹ̀lé wọn tọ sọ pé yorùbá nù àwọn fóònù wọn á sọ pé ẹ àwọn rádìsì kan tó takun tẹ sọ yẹn ẹ nìkan sọ àdìsì tó takun tẹ sọ yẹn tuntun kò burú ń bọ́ ló ti rí wọ́n ní nínú súnánù tìrìmìdì alhamdulilayi súnánù tìrìmìdì àwọn tó kẹ́ wá kọ́mẹ́ntì ló àà àà lè kọ́mẹ́ntì ló ẹ ká àdìsí ẹ̀ fún abóso wa tẹ́wọ̀n pé tẹ́ ìsọ yorùbá ni ànábì sọ yorùbá fa ẹ ká fún abóso ẹ ò tí ì dìde sí tó yé wa torí bí ẹ̀sìn Islam láìla àdìsọ wa kì í ṣe bí ẹ̀sìn mi ṣùgbọ́n ẹ̀sìn mi ni ti translation translation wọn gbé ká oríṣiríṣi nǹkan ti ṣẹlẹ̀ sí translation. So today you can't just go and read translation and quote that Allah says and the Prophet ﷺ says says no. Bolo ti sọ. So ibo lọ́nà sọ ni. So ibo lọ́nà ibi sọ you À ẹ̀ torí pé nísìnyí ìgbà tí wọ́n máa tọ́ ma tu papapa pé ẹ̀ tọ́lọ́ sọ dáná sọ translation of the meaning in one can, not the meaning itself. Translation of the meaning, quotation of the meaning. because you can't even translate it ó ti wà láì pẹ̀lú tọ́lọ̀ sọ. ṣùgbọ́n ló ti wá máa tó tó máa tó tẹ́nu ọ̀rọ̀ máa hó tẹ̀tọ́ àgọ́lọ̀ sọ bóòlù lọ sí sọba ọlọ́run sọ English àgọ́lọ̀ sọ Yorùbá bí wọn náà tó gba kura ní Yorùbá káwájú kọ́lọ̀ wa sọ pé àwọn ọmọ Israẹli àwa sọ fún wọn ọlọ́run sọ fún àwọn ọmọ Israẹli ìyá bẹ̀ ní ìsọ̀rọ̀ àfihàn lọ́lọ́run sọ. ọ pàtàkì ká níwà principles báyìí kò ní jẹ́ ká parọ́ mọ́ kò sì ní jẹ́ ká fàyè lẹ̀ sẹ́ni tó fẹ́ parọ́ mọ́ àbí parọ́ máa nàbí ọ̀nà o sẹ́ni òkè tí wọ́n á mú wá àwọn náà fi láǹfààní láti mà ikú àdéhùn táwọn wa àdéhùn táwọn àmà tí wọ́n ń àti wa àwọn á ní ẹ̀rẹ́ lè bá wa wà ọlọ́mọ ẹ̀jẹ̀ èyí kọ́ mọ̀ ìṣàkóso wọn bọ̀ sóye ọlọ́fẹ́ mọ̀ wọn náà lọ́wọ́ àmọ̀ ètò orí wa àbí wọ́n kọ́ bọ̀ ẹ̀ ọkàn kírẹ́tì ẹ̀ kírẹ́tìrìtì là ọgbọ́dọ̀ jẹ́ kó orí sọ. agbọ́dọ̀ máa jẹ́ pé à ń mójútó ta ló gbà wá ta ló gbà wá ta ló gbà wá tá a bá mójútó gan láwùjọ wa wàhálà ó dínkù wàhálà ó dínkù nítorí wàhálà nìkan wá bọ tó ní ẹnìkan pé òòrí bó ti sojú wọn ní wọn ní wo bó ti sojú ta ló sọ fún ọ. wọ́n gbọ́ tí wọ́n ń sọ ní ta àwọn ta ní sọ olùjẹ́kùn ló kírètì ẹ̀ tó fẹ́ dájà alẹ́ láàrin wa tó ń tì tòǹtòrí ẹ̀ ló ti pé alimami ta'ala wọ́n

so ẹnì pé tí wọn náà bá ti ń wádìí ń lọ́la àwọn onígbèrú ẹ̀wà bọ̀ ọmọ pé yọkàn máa ṣe investigation kan tí ò sí ni kò burú investigation bureau kò burú eléyìí ajẹ́ yóò dùn ní sinmi torí pé à ń fẹ́ sinmi àbá fẹ́ sinmi à ń fẹ́ sinmi torí sọ́tà rẹ bá ti ń pọ̀ tó ń sẹni tí sọ́tà rẹ sọ́tà tó ń sẹni tí sọ́tà rẹ sọ́tà ìsẹ́mi náà mà lè torí délé èèyàn gbọ́dọ̀ máa wádìí pé táwọn sọ fún ọ. tọ́ àdéhùn yìí báyìí kí bá ti ṣe wí Abu Hatim wọn ní dọ̀ọ́ìfù Al-Imam ad-Daraqutni àwọn náà ní la yathbutu hadha al-hadith hadith yóò fẹsẹ̀ rìn àwọn olùmọ̀ ńláńlá nù Al-Imam ad-Daraqutni rahimahullah àfa gbani nínú hadith anabi Muhammad sallallahu alayhi wa sallam báyìí nímà àwọn la sọ fún yín nínú ìdánilẹ́kọ̀ọ́ kan síwájú pé wọ́n ti àyẹ̀wò Sahih Muslim wọn láwọn lọ́rọ̀ lórí apá kan náà àdéhùn tó wà àwọn náà ní tíra kan àwọn pè ní ilal ilal Daraqutni ọ̀pọ̀ yẹn ni pé àwọn àbíyèsí táwọn náà lọ́rọ̀ lórí ẹ̀ wọn kò jọ mẹ́rọ volumes tó wá pọ̀ jù ad-Daraqutni nù rahimahullah àwọn náà tún ní tíra kan wọn pè ní sunan ad-Daraqutni sunan ad-Daraqutni ọjọ́ bọ́lọ̀ kan. وقال الإمام الشافعي رحمه الله تعالى وما قلت من أنه إذا تغير طعم الماء أو ريحه أو, لو أو لونه كان نجسا يروى عن النبي صلى الله عليه وسلم من وجه لا يثبت wọ́n ní tí mo sọ torí pé olùmọ̀ àgbà nípa òfin ṣẹ̀rí àti ìmọ̀ ṣẹ̀fẹ̀ ní tí mo sọ nípa pé omi o tí títọ́ òun rẹ̀ bá ti lè yí padà tàbí òun rẹ̀ tàbí kọ́lọ̀ rẹ̀ ó ti di ẹ̀gbin wọ́n gba awùrẹ̀ wá látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam gbọ́nà kan tó ti pín kọ̀kẹ́sẹ̀ rìn lẹ̀ yẹn ni pé ọ̀rọ̀ tí mo sọ tọba béèrè ẹ̀rí ẹ̀ kọ̀ lẹ́rìí fẹsẹ̀ rìn lẹ̀ la ilaha illallah ẹ wọ àmánà àmánà tó àìníyà kéèyàn jẹ́ni tó ti fọkàntán nípa àmà ẹni tó bá ní dọ̀ọ́yìn fún ni kó mú etí bàbá ńlá ti ẹ̀kọ́ wa á subhanallah kọ́ yẹ́yẹ́ kọ́ yẹ́yẹ́ tẹ́jẹ́ mùsùlùmí bàbá ńlá rẹ̀ báwo kí bàbá ńlá rẹ̀ ti fún àdéhì tó mú àbọ̀ọ́yìn fún ni tí wọ́n bá sì mọ̀ ẹ́ kékeré ti bọ̀ọ́yìn sọ́dẹ̀ sọ̀hẹ́ ìkàrí sẹ́wọ̀n pé sẹ́yẹ kó sẹ́nu ọwọ́ á ní bàbá ńlá rẹ̀ bàbá ńlá báwo mùsùlùmí èsì pé mùsùlùmí èèfọ́ àwọn kìnnì kan bàbá ńlá ẹnìkan pé kí ni kí lọ́ọ́ sì fọ́. ẹ̀wọ̀ ìmáàmù Ṣáfi'í bó ṣe tóbi tó mímà ó ti ṣe kọjá pọ̀ ọ̀yọ́ sọ ọ́nù tíra rẹ̀ ní al-umm onítíra kan tíra tọ́k ó pè ní al-umm ìyá ọ̀rọ̀ kúnú ẹ̀ láwọn òfin. pé ní tí mo sọ nípa akómi o táwọ̀ rẹ̀ àbí títọ́wọ̀ rẹ̀ àbí kọ́lọ̀ rẹ̀ bá yí padà ó ti dẹ̀gbin

يعني سوى wọn واني فقير المحدث العلامة اللغوي بحر الأمة مفتي الأنام ومرشد الأنعام كلا سيكون تنسبي إمام الشافعي رحمه الله تعالى سنمته تنسبي سنكتر حديثي تراري tó náà gbà wá látọ̀dọ̀ Malik àbẹ́lómi tó yàtọ̀ sí Malik títí tó fi tọ́jú anabi wa Muhammad sallallahu alayhi wa sallam tá a máa tíra yẹn sí musnadul imam shafi'i. ṣùgbọ́n síbẹ̀ ó ní wọ́n gbárù rẹ̀ wá pọ́rọ̀ anabi ni lọ́nà tó ti pa àwọn olùmọ̀ nípa hadith wọ́n máa sọ pé rẹ̀ kò fẹsẹ̀ rìn rẹ̀. pẹ̀lú ìfihàn apáde ìfihàn kọ́ kì í ṣe sahih. al-imam an-Nawawi rahimahullah ta'ala wọn ni tábàkọ̀ muhaddithuna ala tad'ifihi àwọn olùmọ̀ nípa hadith ẹni wọn kò lórí pé da'if yẹn tó kò sí ìyàpọ̀ ẹnu láàrin wọn. sọ eléyìí fi hàn wáyé pé ǹjẹ́ ńgbà tí àdéhùn yìí tí ọ̀wá fẹsẹ̀ rìn lẹ̀ mo wá ti wá mà ipe omi tí àwọ̀ rẹ̀ bá yí padà tí rẹ̀ bá yí padà rẹ̀ bá yí padà kọ̀tọ́ mo ti wá mà ẹ̀rí tó ti sàlàyé rẹ̀ ni. wọ́n ní sábàtà dhalika bil ijma' ẹnu wọn ló kò lórí eléyìí gẹ́gẹ́ bí alimami ibn al-Mundhir rahimahullah ta'ala ti ti sọ ibn al-Mundhir rahimahullah olùmọ̀gbà nípa fiqh àti sísàlàyé ìyapọ̀ ẹnu tí ń bẹ láàrin àwọn fuqaha òun là kọ́kọ́ ẹni tó kọ́kọ́ kọ tírà fún wa nípa ìyapọ̀ ẹnu tí ń bẹ láàrin àwọn olùnípa sẹ̀ríà nípa gbogbo mọ́sálà kọ̀ọ̀kan pé lágbájá sọ báyìí sàmẹ̀dó takò dóòlà takò làkàtẹ́gbè ọ̀takò kò là kọ́kọ́ ẹ̀ tọ́kọ́ kọtíra fún abẹ́ ọkọ̀ tíra tó ń pè ní al-Ishraf. Ibn al-Mundhir rahimahullah sí olùmọ̀mù jẹ́lì tó dájú òní àbí ń tẹ̀lé qawaid al-Imam Shafi'i khilaf. Ibn al-Mundhir rahimahullah àwọn náà kọ́kọ́ kọ tírà kan fún wa tí wọ́n pè ní al-ijma' ń tẹnu àwọn olùmọ́kùnrin lórí ń sì ń bẹ títí dòní ojú báyìí lọ. wọ́n máa sọ fún yín bẹ́ẹ̀ pé ẹnu wọn kò ní ìsìn lápèjúwe ń bì wọ́n ní Ibn al-Mundhir sọnù tírà wọn pé ajma'a al-ulama ala anna al-ma'a al-qalil wọ́n ti sọnù pé ẹnu àwọn olùmọ́kù pípé omi díẹ̀ wal-kathir àbómi tọ́pọ̀ ìdá waqa'at fihi najasatun tí ẹ̀gbin kan bá fi lè bọ́ sínú ẹ̀ faghayyarat lahu ta'ama tí ẹ̀gbin yẹn wá yí títọ́wò rẹ̀ tó yí padà aw lawnan àbóyí kọ́lọ̀ rẹ̀ padà aw rihan àbóyí òórùn rẹ̀ padà fahuwa najasun ó ti dẹ̀gbin. Ibn Munzir ọkọ̀ fún abẹ́ àwọ̀ wa sọ yìí pé wa àá sọ yìí pé wa huwa ìgbẹ́ntẹ́nu kò lè lórí rẹ̀ gbolótìrì torí ọ̀rọ̀ Ibn al-Mundhir àní ìdíkà tẹ̀sẹ̀ sọ gbogbo ẹ̀ sábàtà dáàrí kabili jùmọ̀ tọba fẹ́ padà sínú tíro al-Ijma' Ibn al-Mundhir eléyìí tó túmọ̀ sí pé kò tó wọn kàn máa bọ̀ sọ̀rọ̀ kọ́ máa ha torí àbí kọ́ máa kọ́ kí wọn náà máa lọ wo tíra fún ara rẹ̀ torí kí ni qala walam tu'min qala bala walakin liyatma'inna qalbi. màtá nàbí Ibrahim alayhi salam tọ́sọ fún ọlọ́run bá agbèrò bí àríní kéfẹ́ tó fi ẹlẹ́mọ́ òkú wọ́n náà fi hàn mí báwọn ló ṣe jókòó de ọ̀la ọ̀lẹ́ tó mi ọlọ́run tó ọgbà gbọ́ pé ń ti wọn de o ọ̀la bá láà ó ní mo wà gbọ́ wàláàkìn ṣùgbọ́n lèyẹ́ fún mi ìnà kọlùbì mo ń fẹ́ kọ́kàn mi ọba lẹ̀ ìwọ náà lèyẹ́ fún mi ìnà kọlùbì gbogbo àwọn tí lọ́ọ̀tàn sọ ọmọ wa wọn lọ wá ìjùmọ̀ lẹ́bìnrin mọ́ndé wàá jókòó ọ̀rọ̀ ti pọ̀ láàrin àwọn olùmọ̀ nípa pé ẹ ṣé ìjùmọ̀ àlébùnú ìmọ̀nsẹ̀rẹ̀ náà sáǹfààní wà ń bẹ̀ lọ títí àbí òsì ń bẹ̀ ṣé ìjùmọ̀ rẹ̀ ìjùmọ̀ òní ìwọ náà ọmọ ń bẹ̀ nígbà bá ti torí pé ńgbà mìíràn sọ pé ajumọ̀ àlọ́rẹ́ máa la kẹ́lá wọlé mi kọ́ àlùkò ìdálẹ́kẹ́ ilá ẹ̀sẹ̀wòrì ẹnì kò ṣe yá pẹ́ẹ́nu àfi bá so ìdínú táwọn kan tó fi tírìtì síra yẹn. so al-imam ibn al-munzir rahimahullah wọn fi hàn wá pé al-ijma' thabata fi dhalik ìpinnu àwọn olùmọ́kò lórí ìdájọ́ yìí. tọ́ ǹjẹ́ tí àdéhùn yìí tó bá ṣe é pé òun ọ̀tọ́ka sí tó bá ṣe pé àdéhùn yìí kò tọ́ka sí wípé omi tí a wọ̀ rẹ̀ òórùn rẹ̀ títọ́wò rẹ̀ yí padà kò tọ́ láti fi sè mára àlàyé rẹ̀ ń bẹ́ńbẹ́ ṣùgbọ́n kò sàǹfààní nítorí pé kò fẹsẹ̀ rìn lẹ̀ torí pé kò fẹsẹ̀ rìn lẹ̀ ẹnìkan fi hàn wọn fuqaha yastadilluna bil ahadith ad-da'ifa igun àwọn fuqaha àwọn àdéhùn tó lẹ náà wọn fi sẹ̀rí kálá wọn fi sẹ̀rí ọwọ́ wọn ti àlàyé. èyí ń pín bẹ́ẹ̀ nítorí pé jáde ti bá jẹ́ buhari wàá sàlàyé tó wà ń bẹ̀ ìdí dàbí ní ti sẹ́yìn. báwo ló ti ṣe wá ṣẹlẹ̀ ipe ńtọ́ wá nínú rẹ̀ náà tó fi ṣiṣẹ́ á sọ ikú àfi ṣiṣẹ́ kìí ṣe nítorí àdé ìyẹn wọ́n ṣiṣẹ́ nítorí pé ẹnu àwọn olùmọ̀ ó kò lé lórí. ìjùmọ̀ ẹnu wọn kò lé ètò oluma olùmọ̀ ike báyà ẹ̀yìn ń kọ́rọ̀ ẹ̀hìn ọ̀nà gbélé lárúbáwá tátàtá àbí kìí sàn án sọ àwọn olùmọ̀ ń sọ mùtẹ̀hìdù àwọn ẹni tó ní màlẹ́ gbìyànjú mọ́ òfin ọ̀ nípa tọ́lọ̀ sọ̀dájọ́ ẹ̀ tọ́lọ̀ sọ̀dájọ́ rẹ̀ plẹ́lì náà kúránà torí alìsímáà ní ìtìfọ́kù mùjtẹ̀hìdì ummati muhammadin sallallahu alayhi wa sallam fi casrin min al-cusur ala xukmin sharci kíkú ẹnu àwọn onígbìyànjú nínú ìjọ ànábì sallallahu alayhi wa sallam lórí ìdájọ́ kankan nígbà kan nínú gbogbo ìwà but ọgbọ́dọ̀ jẹ́ lẹ́yìn ikú ànábì sallallahu alayhi wa sallam ọgbọ́dọ̀ sí ìjùmọ̀ àlàyé ànábì tání tání tún á sọ̀rọ̀ tó mú fi kan wá. ẹgbẹnu yín kú ẹ̀yin wò láyé ànábi sọlá àṣẹlẹ ẹ máa retí kọlọ ọsọ àbíká ànábi ọsọ ni ṣùgbọ́n lẹ́yìn kú ànábi sọlá àṣẹlẹ nǹkan kan tó yọjú tá à ń pè ní kíni àlejòmá nítẹnu àwọn olùgbàgbọ́ sọ pé gbogbo onígbìyànjú nínú àwọn islam àwọn aráàlú kan yàtọ̀ sí lẹ́nu wọn ti kò lé lórí torí ẹ̀ olùmọ̀kan kò bá wọn mọ̀ kò mọ̀ pé wọ́n jókòó sọ̀rọ̀ yẹn òun bẹ ní Cambodia tẹlifóònù òde Cambodia dábì bílẹ̀rì bàbá àmọ̀ wọn wà lóko kan Cambodia sọ wá padà bọ́ wípé ẹnu yìí kò lórí nǹkan kan àtàkù ṣe àwọn tàbí òye nítorí pé tọ́wọ́ bá gbọ́ tọ́wọ́ bá dákẹ́ gánà ìjùmọ̀ àǹtí haqqika lè ẹnna sukuta fi ma'rad al-bayani bayan nítorí mu ọ dákẹ́ bí tó ti kọ́ sọ̀rọ̀ ó ti sọ̀rọ̀ ni. àwọn kan ní kì í sọ̀rọ̀ torí bóyá ń ro ni o torí pé láyé ń sọ̀bù ilà sákìtì ń kọ̀wé ẹni tó dákẹ́ àìkọ́ sọ̀rọ̀ tó yé so wọn ní ẹni tó dákẹ́ àníkọ́ sọ̀rọ̀ ayá ìgbà tó ti jẹ́ mùsítẹ́hìd mùsítẹ́hìd lóye ó nímọ̀ ọmọ àkùránì ọmọ súnà ẹnì kan ti ìdẹ́rùbà tani dẹ́rù èmi ò fara mọ́ táǹdì ẹnu rẹ̀ mú. وإذا أخذ الله ميثاق الذين أوتوا الكتاب لتبيننه للناس ولا تكتمونه tòmísà kò tó lọ ń gbà lọ́wọ́ rẹ̀ mẹ́tẹ̀ẹ́ mu tó lọ ń gbà lọ́wọ́ rẹ̀ pé ìṣírà tá a fún yẹn ẹ̀sà láyé rẹ̀ nígbè pamọ́ ńkọ́ ta tó dè dánumọ́ lẹ́nu ó fi hàn yí pé ìjùmọ̀ lè wáyé ó lè ṣẹlẹ̀ gan láyé torí rẹ̀ ni wọ́n sọ pé sẹ́nìkan bá wí táwọn yòókù ọ̀dà ń pátá fẹ́ owó ìjùmọ̀ ń sòkòtì ìjùmọ̀ ni látàrí pé ẹ dákẹ́ òtùmọ̀ yẹn nù yẹn náà fi ṣiṣẹ́ sí nínú ṣọ́ọ̀tù rẹ̀ wá ní ẹnkọ́rọ́ bùláp ikú àwọn ẹni tẹ́nu wọn kò yìn kí gbogbo wọn kú láì jẹ́ pé nìkan takò ọ̀rọ̀ yẹn wọ́n gbọ́dọ̀ kú lórí tí wọ́n sọ̀rọ̀ kì í wá sí kílẹ̀ ọdún mẹ́wàá lẹ́nu kọ́ máa ní ah, ń ta tiẹ̀ ń gbà òun ti takò báyìí. ìyàpọ̀ ẹnu <laughs> ìyàpọ̀ ẹnu tún bẹ láàrin àwọn olùmọ̀ lórí eléyìí ala kulli hal eléyìí ni wọ́n ń pè ní al-ijma' apá kan nínú àwọn olùmọ̀ wọn ní kò lè sí ijma' wọn gẹ́gẹ́ bí ibn hazm rahimahullah wọn ní tíra kan pè ní maratib al-ijma' ibi náà ti sàlàyé ijma'at as-sahaba wọn ní lẹ́yìn àwọn sàbí kò lè sí ijma' wọn tó ẹ lè kó wọn jọ tán so irú eléyìí náà ní kání náà sọ nínú tírà rẹ̀ irshad al-fuhul fi ilm al-usul nínú tírà yẹn àwọn náà sọ pé káì àti ridge mount ní ìsìnkú ní rọrùn ìlú ilé ayé ti fẹ̀ jù àwọn olùmọ̀tì pọ̀ ẹlòmíín bẹ́ńbí tó jẹ́ pàrọ̀ lu ẹ̀gbọ́n ọ̀ma ṣòro lẹ́tọ́ abẹ́sẹ̀ àwọn ìjọba ìsọ kó ṣe wọn ni àwọn ti rọrùn ní ìsìn we have internet tẹlifíṣàn a fóònù a ní ṣebí tí ẹ bá mọ nọ́mbà rẹ̀ sá ẹ bá mọ email address rẹ̀ ìlú wo ní gbé ẹ̀ mọ́ ṣòro lẹ́sí wá fẹ́ mọ̀ ṣe lẹ́yìn ẹ̀jẹ̀ bó ti ṣe jẹ́ ṣò ṣùgbọ́n níta àgbàgbọ́ ni kò lè ṣe ṣe. tọ́ àìjẹ́ kí ẹ̀rí yẹn a rí mú nínú hadith kò lè sọ tó kó sínú di àwàdànù nítorí pé ẹ̀rí mi inú ṣẹ̀rí àtúnfẹsẹ̀ rẹ̀ rìn torí ẹ̀ ìlànà ń sọ wípé ìjùmọ̀ yẹn tó jà tìrìkọ́ lọ́wọ́ bá sọ pé wọ́n mẹ́yìn iṣẹ́ kékeré rọ̀fúlà mi bẹ́ẹ̀ di máa tẹ̀bẹ̀ yẹn náà lọ́wọ́ lòdà ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مصيرا اللي الإمام الشافعي إنه ترى الرسالة في أصول الفقه ونو الذي إجمع ويتبع غير سبيل المؤمنين gbogbo ẹni tó bá ti fojú ọ̀nà amúmi nílẹ̀ tí ọba ẹnu amúmi ní kò lórí kankan ìwọ ọgbà ọgbà ọgbà náà bomi ni wọn lè ní máa tẹwà nítorí ọkọ ara rẹ sàlẹsà náà là á dàbọ. sẹlẹ̀ náà pè ní fújẹsù ìjùmọ̀. ṣùgbọ́n kì í rí i pé àwọn alùbídíà kan wọn á wọn á ní lọ́kọ́ ẹ̀jùmọ̀ àná àná mùsùlùmí ẹ̀yẹ́tì mọ́wùlì. ايش هذا كلام فاضي kò nítumọ̀ ẹnu ipò pé mọ́lúdì yóò ọbẹ̀ mọ̀ nísù ṣàbáàn kẹwọn ìyẹnà fìlànà ẹ̀ páwọn ẹnu àwọn kò lórí ẹ̀ láti pé ìjùmọ̀ ọ̀kún xìlà ìjùmọ̀ ọ̀tẹ̀ wíyùn ìyàpọ̀ ẹnu ni ẹ̀ ń sọ fún wa pé ẹnu yóò kò ìtumọ̀ rẹ̀ nù. bákan náà ẹnìkan ọ̀gbọ́dọ̀ pé ẹnu àwọn kò ní ìsìn láti sọ pé irun àwọn dínkù sí méjì because kọ̀ọ̀rọ̀ ọ̀run láyé sìn ẹ̀yìn ta ni. nítorí pé ìjùmọ̀ máa ń wá nípa nǹkan tó jẹ́ pé a lè rí ìdájọ́ rẹ̀ plainly. gbogbo tí wọ́n ti ṣe ìjùmọ̀ ò lé lórí tí ò wà plainly yẹn gbọ́dọ̀ lẹ́rìí náà Kùránì àti Sunnah kì í ṣe dandan káwọ̀ ọ̀mà bọ̀tà àwọn olùmọ̀ yẹn gbọ́dọ̀ mọ̀ wọ́n ti sọ nígbà wọn bá jókòó. eléyìí wọn pè ní àlejò máa tọ́ tẹ̀lé láti sọ pé àìkò fẹsẹ̀ rìn lẹ bómi báwọ̀ rẹ̀ bá yí padà bóòrùn rẹ̀ bá yí padà títọ́wò rẹ̀ bá yí padà àìfẹsẹ̀ rìn lẹ rẹ̀ gba ọ̀dọ̀ anábìọ̀ Muhammad sallallahu alaihi wasallam nínú àdìsí táyé tàwí kò tí wọ́n ti sànàbí ọ̀sọ́rù rẹ̀ o ṣùgbọ́n ọ̀wọ́ àdìsí táwa rí tó kóró nǹkan yìí jọ sínú ọ̀nà tó gbà dọ́dọ̀ àwọn èèyàn tá a fẹ́ fi ṣiṣẹ́ kò fẹsẹ̀ rìn lẹ̀. ṣèyí wa nínú mọ́ ọlọ́run bóyá àdìsí kan bẹ tó tọ́wá tí kò tẹ àwọn èèyàn lọ́wọ́ gbọ́nà tọ́wá sọ̀hí. ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ rahmatan min allah bi ummati muhammad sallallahu alayhi wa sallam ó tún ti ọ̀nà ní ìdá tó ti lè múrò òfin bẹ́ẹ̀ tẹ́ ọ̀nà là ń pè ní kíni alẹ́ ìjùmọ̀. torí ìlà sọ pé adamu dalilin mu'ayyani la yastalzimu adama madlulin mu'ayyan àìsẹ́rí yẹn nínú àdéhùn kò sí pé nǹkan yẹn náà ò lè fẹsẹ̀ rìn lẹ̀ tó nípa tó lè rí ọ̀nà ẹ̀rí mi ìtọ́yàtọ̀ sí ẹ jẹ́ ká tún padà sínú àdìsí yẹn ẹ rí i pé wọ́n ní wọ́n ní ànábì sọ wípé sallallahu alaihi wasallam innal ma'a la yunajjisuhu shay' dáńgájú omi nǹkan kan ò lè sọ́dẹ̀gbẹ́ illa ma ghalaba ala rihi àyàfi tó bá borí òórùn rẹ̀ wa ta'mi àti títọ́wò rẹ̀ wa àti kọ́lọ̀ rẹ̀. tí àdìsí yẹn ń tọ́ka fún wa nù pé gbogbo tó bá ti yí títọ́ omi padà tó bá yí òórùn omi padà tó bá yí kọ́lù omi padà ó nù. bìmọ̀nà omi títì àti títí mílíkì ó omi tàbí lipton tea sí omi tí síbẹ̀ làdé yìí ń sọ nítorí káàdì ti wáyé pé omi nǹkan kan ò lè sọ́dẹ̀ gbìn àyàfi tó bá borí rúnrún àti títọ́wò àti kọ́lọ̀ rẹ̀ tó túbọ̀ sí pé gbogbo tó bá ti lè borí òórùn rẹ̀ títọ́wò rẹ̀ àti kọ́lọ̀ rẹ̀ yọ sọ́dẹ̀ gbìn nù. naam ẹ̀rọ ló ń pa rẹ̀ rárá bọ́ọ̀lù anábìsí wa ń sọ bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam sáde tiẹ̀ bá fẹ́ rin lẹ́nu o àbí òye wa based on the authenticity of the hadith tó bá gbà náà bí sọ bóòlù tí wàá wá máa ń pé omi o kò lè dẹ́gbin nǹkan kan lè dẹ́gbin àyàfi tó bá borí òórùn títọ́ wò àti kọ́lọ̀ rẹ̀ Allahu a'lam nítorí fàánì pé tẹ bá tún padà sínú àdìsẹ́lẹ̀ kejì. وني الماء طهور إلا ما تغير ريحه أو طعمه أو لونه بنجاسة يحدث فيه انتم فا وطين بي أرومي تجته وبقاؤه على طهوريته لا نبي صنبه wọn ò sọ̀rọ̀ nípa omi tó jẹ́ tọ́hìr wà bàkọ́ òhu àlẹ́ kọ̀hárátì. èyí tí wọ́n mẹ́nu bá ń ní tọ̀húrò omi tó mọ́ lè fọ nǹkan míì mà. kí ni ó yọ kúrò ní tọ̀húríyà tí ó fi dáàmà sí lànàbì tọ́ka sí ń bì wọn tọ́ka sí kàtígórì tó wà láàrin níta àwọn tọ́ka sí ni pé automatically inú kó ṣeé ṣe ìmára àbí kó sì di pa rẹ̀ pátápátá tó a jẹ́ pé gbogbo omi ó ṣeé ṣe ìmára gbogbo omi ó ṣeé ṣe ìmára àyàfi ètò bá rẹ̀ òórùn rẹ̀ títọ́wò rẹ̀ padà. nǹkan kan ò lè sọ́dẹ̀ ẹ̀gbìn sẹ́mi pé nǹkan kan ò lè sọ́dẹ̀ ẹ̀gbìn wọ́n ń sọ. tọ́ ìgbà tó ti pé nǹkan kan ò lè sọ́dẹ̀ ẹ̀gbìn ni wọ́n ń sọ ọ̀hùrí yẹ́tùn máa ni wọ́n ń sọ. eléyìí tó túmọ̀ sí pé ńtọ́ wá yí àwọ̀ rẹ̀ padà tó yí òórùn rẹ̀ padà tó yí títọ́ òórùn rẹ̀ padà la yakunu illa najisan. nítorí wọ́n pé innal ma'a tahurun la yunajjisuhu shay' فمن ذا الذي ينجسه فيؤثر في ريحه وفي طعمه وفي لونه إلا النجس إلا النجاسة òsìntì ọ̀la palára rẹ̀ tóbi wá jẹ́ ẹ̀gbin àbíkọ́ jẹ́ ẹ̀gbin. sèǹtàlà ti fẹ́ sọ ọ́nù ìwà ti pé tí wọn náà bá ti da mílíkì sómi ọ̀dẹ̀ ẹ̀gbin tó bá ti da ọṣẹ sómi ọ̀dẹ̀ ẹ̀gbin tó bá ti da wọn ti pè sódà sómi ọ̀dẹ̀ ẹ̀gbin. eléyìí wọn á pè ní kíni ọ̀hìn yẹsẹ̀ nàá nàbì fẹ́ mẹ́nu bá mi nǹkan fẹ́ mẹ́nu bá ní pé báwo lomi ṣe máa ń fi ipò pọ́ mọ́ ó lè fọ nǹkan mí ìmọ̀ sílẹ̀ tí ó kù dẹ̀ ìnáwó fẹ́ mẹ́nu bá mẹ́ tí bá tún wá wò táyé tí bá fẹsẹ̀ rìn lẹ̀ kí ló ti fẹ́ fi dákọ̀ nǹkan mẹ́ta péré tọ́ni àfi tó bá yí òórùn rẹ̀ padà àbí títọ́ wọ̀ àbí kọ́lọ̀ rẹ̀ kí ló ti fẹ́ fi dákọ̀ nǹkan mẹ́ta péré fún ọ̀sọ́ di mẹ́rin márùn-ún mẹ́fà ẹ̀rọ owó sí nǹkan mi tún bẹ ẹ̀rọ owó ẹ̀rọ owó láàdínlá ẹ̀rọ owó ẹ̀rọ owó. kí ni abẹ́ molecular structure kan ti. àní kí ló dé tó fi jẹ́ mẹ́ta tó fi jẹ́ mẹ́rin ẹ̀yin ẹ̀rọ inú ẹlẹ́kẹ̀rin ẹmu wa tọba wọ ẹmu wa hmm? temperature kí ni abẹ́ fi temperature ọba àfomi gbóná sálù alẹ́ ọba àfi tútù sálù alẹ́ wọlọ́ọ̀mà náà sẹ́ni kan sọ pé omi tútù ni kò mú mọ́mú gbígbóná wọlọ́ọ̀mà ẹ̀rọ ẹ̀rọ ìjọba àwọn àgbà. òbí hàn pé ìgbà tí sẹ̀rí àbámu nǹkan wa because ntí ara ntí máa ń jẹ́ kí èèyàn gbọ́ lọ́ngbọ́ nù ẹ máa ronú pa lọ́nba sọ ẹ máa ronú pa sani àti lọ́nba sọ because ẹ eh, náà lè kó philosopher arọ kan yọ máa wà gbọ́dọ̀ categorize ẹ̀ sọ́nà márùn-ún àwọn mú méjì kejì wá méjì tó kù subhanallah. tá a bá rómi sá wọ́n gbé mi fún ọ pé kò mu mú mu lásán wọ́n á ní kí tó bá ti gbé tó ń gbé lọ sẹ́bàá mú rẹ̀ tó bá ti gbóòórùn kankan bí bí ẹja bí kíní kan ẹ gbé padà omi yẹn mà á ah, kò burú irun wọ́n gbé fún ọ wọ́n bá rí i pé kọ́lọ̀ rẹ̀ à ah, mi ò mú ilé mo mú gan lo wọ́n gbé fún ọ bó ṣe ti tẹ́nu báyìí lọ́ba à. Ah, káwọn lẹ́fẹ́ kí mú un subhanallah so kí á ló tún kí ló tún ìdí tó kí máa la palarò kó sí tontori ẹ̀ káde ti bá fẹsẹ̀ ẹ̀rín lẹ̀ tí ó fi yín pé subhanallah. bákan náà nínú àǹfààní táàrí nínú àdéhìí tó bá fẹsẹ̀ ẹ̀rín lẹ̀ òun náà ní wípé ó máa ń wá nínú àdéhìí kan àlàyé tí ò wá. nínú àdéhìí kan tó fi àdéhìí kan tá a kún àdéhìí ìmọ̀ òde púpọ̀ yàtọ̀ sí tí a bá ní ẹyọ kan tá a ti rí ìwọ́n ti tó wa ìmọ̀ owó kúrò a sì ti mọ̀ ike ìmọ̀ kúkú wọ́n ẹni tó ti pọ́ tẹpẹlẹ kan nínú ní lọ́mọ tẹ̀síìrì rẹ̀ wọ́n ti sọ̀rọ̀ súrà mi súrà nínú haa kó ti tó wa tó bá kó tó yín ni ọlọ́run bọ̀ bá sọ bá kọ́ra lásán kalẹ̀ ṣùgbọ́n ìmọ̀ kọ́ra nǹkan mi wà tọ́lọ̀ ń ta kókó ń bì tó ṣàlàyé ẹ̀fọ́ wẹ́wẹ́ ń pa rẹ̀ lọ. sẹ́mi kọ́ra nǹkan bẹ yé ń bí ṣùgbọ́n tí ó di òye ń bẹ torítorí bi kò ọwọ́ àtà ìgbàgbọ́ sápá kan torí ẹ̀ islam sì wá lọ síbi kájẹ́ni tí ó ní ìmọ̀ tó wáì ìmọ̀ kìí sì ìmọ̀ kìí sì wáì láì jẹ́ pé èèyàn fàṣìkò rẹ̀ lẹ̀ láti ṣèwádìí lódodo àyìn pé wádìí ó lè ṣe ṣe àfihàn àti lóúnjẹ tí ó jẹ tó ṣùgbọ́n tó ń jẹ náà wà ní gbogbo nǹkan ni èyí tó ń jẹ ẹni tí ò bá lóúnjẹ tí ó jẹ lálẹ́ ìtọ́ làkọ́nà òkè. Okay

pẹ̀lú èdè tó jẹ́ original language di sọ́ọ̀tì yẹn because translation oríṣiríṣi àtìsí máa ń ma oríṣiríṣi tí wọ́n sọ wọ́n lè sọ ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ń kọ́ nǹkan gbà lórí tí ó nu tí ó fẹ́ pàdé àwọn ideology rẹ̀ yẹn táwọn yẹn so and ìwọ ọ̀ma kí ni wọ́n sọ nínú sọ́ọ̀tì yẹn gangan ọkàn máa sọ ní kọ ni wọ́n máa fi dìyàn ẹ̀sìn oníyéèyàn so eléyìí túmọ̀ sí pé sábà fàṣìkò sílẹ̀ láti kọ́ ìmọ̀ á rí i pé ètò wọn ṣàlàyé sábì wọn ṣàlàyé rẹ̀ ńbẹ̀ àdéhùn jẹ́ nìkan gbọ́ àdájọ́ wá bè ẹnìkan gbọ́ ètò pé rẹ̀ wá bè so eléyìí àjẹ́ kí a ní wide knowledge tí yẹn bá ń kọ́ ìmọ̀ nípa ẹ̀sìn Islam nítorí tí yẹn bá ń rìn tó bá ń rìn bí àwọn kútùbù síta yẹn èèyàn forí kalẹ̀ dúpẹ́ fọlọ́ ọlọ́run ọba sórí ńlá fún ẹ̀sìn Islam tí èèyàn ti kọ́ fúk tí èèyàn kọ́ fúk tí èèyàn kọ́ fúk torí rẹ̀ ti kún fún fúk. tí o sì rí tíra àdéhìí kankan lọ títí ẹ̀wọ̀n àwọn ọ̀nà náà wí yẹ bẹ́ẹ̀ orí pọ̀ mẹ́ o àmọ́ nìkan ni orí rí àwa lọ sí láìpẹ́ kan àwa rí sunan Abi Dawud sunan Ibn Majah sunan Nasa'i at-Tirmidhi Sahih Bukhari Sahih Muslim àwa gbé ọ̀wá ń ṣe wọn á ní kìtàbù iman kìtàbù fàhárà wàlá inú ló sì máa dáadọ̀ ah! gbogbo nǹkan ilé àná bí sàlàyé la ilaha illallah tẹ́lẹ̀ ìtumọ̀ sí pé àfi ká gbìyànjú àfi ká gbìyànjú àti ìgbà kankan níyànjú wàláì ẹni pé gbogbo ìyànjú wa kò ju pé ẹ kírun iná là ń fà láti jọ yìí láti tìgbà tá a ti wà láyé síbẹ̀ lọ kírun náà là ń fà. àbí bẹ́ẹ̀ kọ́ ni ìrókún mọ́ nǹkan kékeré ní nínú àìníye nǹkan islam kó sínú ìnọ́mbà nǹkan ẹyọ kan ní nínú tí ò ní nọ́mbà tọ́pọ̀ tẹ́sí islam ń wà eléyìí túmọ̀ sí pé irun kan tí àwọn ankílẹ̀ márùn lójúmọ́ ẹ̀ rí pé ní ọ̀pọ̀lọpọ̀ nínú mùsùlùmí sáìmọ̀ kan parẹ̀ ẹ̀ràn kẹlẹ́ yẹn tí nǹkan kan bá tún ju òdo percent lọ ní lọ́pọ̀lọpọ̀ ọgbà subhanallah tẹ́lẹ̀ ìtumọ̀ sí kẹ́ẹ́ díkà fún ẹ̀sìn wa lákòókò nísìn à ń fún nǹkan míì lákòókò tó pọ̀ nínú ìgbésí ayé wa kò burú tó kùgbà tó bá díkà ìwọ́ da tí o sì ní takùkọ́ ọ̀run ó tòrò ṣùgbọ́n at same time fẹ́ẹ̀ ká lákòókò fẹ́ sìn wa náà tí ìrántí ń gbọ́rọ̀ lọ kó o sì máa wọ láì kọ́ máa kà á. kó náà máa kà fún kó náà fún òye ọmọdé ẹni tó fún bí tẹ ka ẹ̀ bolo ti wá èdè kọ́kọ́ máa ṣàtàkù adéṣì yẹn kò dájú kọ́rọ̀ ànábì. sẹ́kù náà ó lè má mà da wọn kàn fi lọ kọ́ ọ́ gézé mà tó kàn máa ṣe wàásù lásán tí máa sọ tí máa pa yà ń jẹ́ ká ọkà báwo ọkà láyé ànábì sẹ́nu pé àníyàn tó dáa kò á nímọ̀ pé wọ́n tó ń pagán funfun òní wọ́n ń jẹ́ ká ọkà báwo láyé ànábì sọ̀rọ̀ pé màtí wọn náà máa fẹ́ mọ́ gba ẹjọ́ ṣé àbùlà ni wọ́n kù sí ni eléyìí ń fi hàn wá pé àníyàn dáa lásán kìí ṣe mà. tí wọ́n sáà nìkan lọ́mọ àyà kan lọ́mọ tó máa fi ń bá èèyàn sọ̀rọ̀ ọ̀nà ọ̀tún torí tó ọmọ but continue nínú research tó lè náà àǹfààní tá rí mú nínú àdé nínú àǹfààní tá tó rí mú nínú ẹ̀ mo ní kọ́nà sábẹ́ wọ́n pọ̀ jọjọ o wọ́n pọ̀ jọjọ pé bá among the companions of the ìdá ṣàkóso fi ìṣókà fi islamic lọ́dún máa ń ṣe ìrètí pé a sísá abíwá ni a ṣe mùsùlùmí wọ̀ tó yé torí ẹ̀ ló ṣe jẹ́ pé àtúnbùkátà láti tún máa kà nípa biography àwọn tàbí ẹ̀ síra fún pọ̀ rẹpẹtẹ nípa àwọn tàbí kọ̀ọ̀kan ó ti ó ti bí dictionary ni wípé tán ó ti ẹ̀fẹ́ mọ̀ nípa alágbájá wọ́n ti kó ìtàn rẹ̀ láti ìgbà tí o ti di mùsùlùmí nígbà o di mùsùlùmí kí ni tẹ́lẹ̀ tó pàtàkì tó tẹ́lẹ̀ ń gbèsè ayé ẹ̀. wọ́n sọ gbogbo ẹ̀sìn ìmọ̀ náà lílo àbí èsì mọ̀ ìmọ̀ nù fàtẹ̀sẹ̀bọ̀hù ìlẹ́tọ̀kùnù mẹtìlọ́hùn ìlẹ́tọ̀sẹ̀bọ̀hù abẹ́rẹ́dẹ́rẹ́ fẹlẹ́. báwo lẹ́yìn ti wà wùkọ́ sí wọn tó àwọn àmọ̀ ń pè yẹn bó fẹ́ wà wùkọ́ sí rẹ̀ ó lè wà wùkọ́ sí rẹ̀ hadith da'if jíjẹ́ tó jẹ́ da'if kò túmọ̀ sí wípé àbùkátà káyẹ̀wò nítorí fi hadith kan da'if bá àbùkátà káyẹ̀wò rárá o àbùkátà káyẹ̀wò torí káwọn òbílẹ̀ máa bọ́ọ̀ ló ṣe jẹ́ ó sì ṣe ti pẹ́ dé pápá kan nínú jáde tó jẹ́ da'if yẹn mú wá ọwọ́ àpò àyè a yìí hadith Abu Sa'id al-Khudri anhu ta ló wá nu Sunan Abi Dawud ta ẹ kó fẹsẹ̀ rìn lẹ̀ tó jẹ́ àti tẹ̀lé kejì nu tíra yìí sẹ́nu pé tí wọ́n ń bẹ̀ nípa lẹ́bẹ̀ Muhammad sallallahu alaihi wasallam wọ́n sọ pé innal ma'a tahurun la yunajjisuhu shay ẹ wo àdéhùn yìí náà wo ẹ rí pa lẹ́bẹ̀ sallallahu alaihi wasallam nínú àdéhùn alákọ̀ọ́kọ́ ó ní innal ma'a nínú àdéhùn tẹ̀lé kejì tahurun tọ́ wọ́n sọ níbi bíbá ìgbà yìí lọ́jọ́ sòwò ṣẹ́yìn nínú àdéhùn alákọ̀ọ́kọ́ a sọ pé wà á fúlò hádà hadithi sahihun. sẹ́yẹ wa ìpìlẹ̀ rẹ̀ ọ̀fẹ̀sẹ̀ rinlẹ̀ ṣùgbọ́n lẹ́kùn rẹ̀ ni ọ̀wà báyìí. ìpìlẹ̀ rẹ̀ wà báyìí àlékún tó gorí rẹ̀ ní báyìí. وليس يكفي في تصحيح الزيادة صحة الأصل kò tó láti ti sọ pé àlékún yẹn náà fẹsẹ̀ rinlẹ̀ nítorí pé pìlẹ̀ fẹsẹ̀ rinlẹ̀ àà ò ìpìlẹ̀ fẹsẹ̀ rinlẹ̀ kìí ṣe inú àdìsí inú àdìsí mi láti mà tó yé wa ṣùgbọ́n àdìsí yìí from a to z di tiẹ̀ ọ̀nà tó gbà wá kò fẹsẹ̀ rinlẹ̀ ṣùgbọ́n àmọ́ pé pìlẹ̀ fẹsẹ̀ rinlẹ̀ nígbà tá a wo àdìsí mi. tó àpèjúwe rẹ̀ náà tún wà àdébẹ̀ Muhammad sallallahu alaihi wasallam wọn ni inna lillahi tis'atan wa tis'ina isman man ahsaha dakhala al-jannah dájúdájú ọlọ́run bá ní àwọn orúkọ mọ́kàndínlọ́gọ́rùn kan àwọn orúkọ mọ́kàndínlọ́gọ́rùn kan gbogbo ẹni tó bá sọ tó ha tó mọ̀ tó máa rẹ̀ sí fi ṣiṣẹ́ yọ wà lẹ́sẹ̀ náà. tó hadith yẹn ti ti débi sahih. àmọ́ huwa Allah ar-Rahman al-Malik alukodol àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sí parí báyìí plus yun báyìí torí mọ́tòlá jù ọ̀kan náà tó gbàdé tiwa ló kìbọ̀ so ọ́nfúlù wà pàhí ziyada ńkọ́ kọ́ wà pàhí tẹ̀lé yìí fi hàn wá pé àwọn olùmọ̀ nípa àdéhì iṣẹ́ ńlá ni wọ́n ti fún wa kọ́ lọ́wọ́ bá wa kẹwọn. tọ́ inú àwọn àǹfààní sáà tún rí nínú àdéhùn yìí òun náà ní kí sẹ́yìn bá ń ṣèwádìí nípa ṣẹ̀ríà irú àdéhùn wa bọ́ síwájú ní wọ́n ti sọ pé báyìí ìwọ wa ti sọ pé wà aslul hadithi sahih kòtó torí ká ti ṣe báyìí náà ọ̀sùlù rẹ̀ sahih kìí ṣe léyìí àdéhùn àbúṣe àyè dìde léyìí ṣe é yìí kọ́ báyìí from A to Z. tọrọ náà tó gbà wá ṣùgbọ́n ìdajì ọ̀rọ̀ tí ń bẹ ń bẹ tó wà sọ̀hìn yẹn àdéhìí ta ló mu wa àdéhìí Abu nínú àǹfààní ń àwọn kálukú wọn sojú kòkòrò láti pé bá wa sọ fún agbé ha torí kálukú wọn dàbí léèrè nínú yàtọ̀ sí báwa ti máa ń ṣe táwọn máa tanra wa jẹ ẹ wà ní lecture hall ẹnìkan kọ tí olùkọ́ ń sọ ẹ̀yìn ó kọ́ wa máa ṣeré ẹ̀ka see the handout ah handout kí ni tí handout tí ó bá jáde ńkọ́ àbí tó bá kọ́ tí òfin yín kọ́ gbọ́dọ̀ ẹ ti sọ fáwọn bàbá màmá yín bẹ́ẹ̀ bá délé pé ẹ ọmọ kan tí lè ń kọ́ handout mi ẹ̀yin jọ̀ọ́ dánwò àwọn kó kó kó fòtò sáàtì fún ọkọ̀ tí wọ́n là ń náwó lé lórí àdánù ọlọ́mọ ti tu aládàánù àwọn sàbí ànábì sallallahu alaihi wasallam wọ́n ní ojú kòkòrò láti mà bẹ́ẹ̀ ni gbogbo ẹni tó bá nímọ̀ láyé yóò lójú kòkòrò láti mà wọn ò ní wà kọ dìpẹ́ǹdì lórí àwọn kan àkọ́yẹ́ kọ́ lọ skul gbogbo ẹni tẹ́ bá ti rí sí dìpẹ́ǹdì lórí ẹnìkan àkọ́yẹ́ kọ́ lọ skul torí rẹ lé ọkàn fẹ́ gba pálí lásán ni kò fẹ́ wúlò ẹni tó bá wúlò láyé wọn máa gbìyànjú wọ́n máa gbìyànjú fúnra wọn nítorí pé ìyànjú tiẹ ìyàn sọ dé yàn kìí ṣe ìyànjú ma àmọ́tà máa ń dájọ́ tá ń dájọ́ tá ń dájọ́ kíkẹ́ ẹ tó bá dijọ́ ọ̀dọ́ wa padà gbà fún bàbá fún yàn kọ́ àbí tó máa fún yàn tó fún yàn dájì irú rẹ ló ti mi wà olùkọ́ mi wà tó tán nígbà tó bá dijọ́ ìdánwò àwọn nǹkan kan tó sọ tó ṣe pé àwọn díẹ̀ ni wọ́n fi làákà ìsìn fún ọ̀sẹ̀ ẹ̀kọ́ sínú handout ni wọ́n bá béèrè wọ́n kàn fún ní ninety marks ètò wà nínú handout marks ẹ̀wọ̀n kó di la hawla wala quwwata illa billah tòǹtòrí ẹ̀ ló ti jẹ́ pé ẹni tó bá ti wà nínú kíláàsì pẹ̀lú ọkàn rẹ̀ irun wa ni máa ń pa irun wa ń ní máa ẹ̀sìn sáà tó ṣe ẹ̀yìn báwọn sábẹ́ ọ̀dà bíi tiwa nù because n tó mú wa lọ sí ti eléyìí ni pé àbúṣe ayé ti gbàdé tiwa kí wọ́n á ní sábò òun àwọn náà tún gbà wá kálukú kọ́ tiẹ̀ kálukú sì jíṣẹ́ tiẹ̀ ẹ̀sìn àwọn ọmọ mi sì tí àwọn òbí wọn tí wọ́n rán ọkọ wọn lọ sí school especially higher institutions tẹ́lẹ̀ pé ojoojúmọ́ mọ́tò lẹ́rìí tó ń gbé káyé bí ṣe ń gbé dúdú ní gbé funfun lóbìn ṣe ń gbé pupa àbí ṣe ń gbé gíga ní gbé kúkúrú àwọn àwọn ẹrú ọlọ́run kan wà wọ́n máa kà àwọn ilé ẹ̀kọ́ mọ̀tàkìn àyùhànà ikú àwọn ilé ìrìn jókòó class tó ṣùgbọ́n àwọn kan wà àwọn ìjókòó class gbogbo èèyàn gbòòrò náà ti mọ̀ pé àwọn ah, tá a mọ̀ ẹ̀rí tí wọ́n á ti pò sí ọ̀rọ̀ kan bẹ́ẹ̀ subhanallah báwo wà ló ti fẹ́ mà báwo ló ti fẹ́ jìyàn gíga lópin ìgbà tó bá ṣe pé ọ̀kan tó gbé ọ̀rọ̀ sílẹ̀ kọ̀ nǹkan kún kíkà olùkọ́ kún níṣẹ́ ń bẹnu kíkẹ́kọ̀ọ́ kún ń bẹnu pé èèyàn kọ olùkọ́ kún olùkọ́ ọ̀gbọ̀n wọn kíláàsì síwájú èèyàn gbogbo ọmọ tẹ bá rí tó olùkọ́ ti wọlé kó tó wọlé wọn sábà ní mà gbogbo nǹkan lọ sọ láwọn ayé institutions wa tó fi jẹ́ kó gidi olódò ló kún lé àga à ń kàn sóyìnbó gidi nọ́lẹ̀ ìjẹ́ iná má bẹ́ẹ̀ òyìnbó kéènì nígbà tó máa da nǹkan rú wọn lójú nu science and technology ní ọba fèèlì ó dúró lọ́pọ̀lọpọ̀ ń gbà science and handy àbẹ́yẹn ọ̀nà bẹ́ẹ̀ òdo lọ́pọ̀lọpọ̀ ń gbé káyé ìhàlẹ́ ti pọ̀ títì ọ̀rọ̀ díẹ̀ ó ti dòyìnbó lẹ̀ ẹ lọ wo rìsọ́ọ̀tù olódo ó lè má àyàfi tó o bá kà á tó gbé ọ sílẹ̀ kọ̀ọ̀kan tí olùkọ́ tó bá ń sọ̀rọ̀ táwọn kan ń pè lọ́rọ̀ dìndìnrín pé ẹ̀gbọ́rọ̀ tí bàbá yẹn sọ ẹni tó ní làákà ẹ máa pe màá ní wọ́n mójútó tíyàn ọba jẹ́ pé èèyàn bá wà bẹ́ẹ̀ èyí kẹ́kọ̀ọ́ lè o èyí kẹ́kọ̀ọ́ torí ẹ̀ ló ti jẹ́ pé gbogbo ẹni tó bá ti fẹ́ kẹ́kọ̀ọ́ láyé yóò jẹ́ ẹni tó lójú kòkòrò láti màá ní bẹ́ẹ̀ làwọn sàbẹ̀ yìí rí nọ́ọ̀fà ló jẹ́ kẹ́nìkan ní sọ pé ìgbà tí lágbájá ti jíṣẹ́ ọ̀rọ̀ yẹn èmi ò ní ìdí kémi náà sọ wọ́n gbọ́ lẹ́nu àbúṣe wọ́n tún gbọ́ lẹ́nu ta ni Abu Umama radiyallahu anhu. bákan náà nínú àǹfààní ti bẹ́ẹ̀ o ní pé agbọ́dọ̀ fojú kéré ìmọ̀ kankan agbọ́dọ̀ fojú kéré ìmọ̀ kankan torí pé àwọn kan dìde ní ìrọ̀lẹ́ ìrọ̀lẹ́ ayé tí wọ́n lọ bú àwọn àpá nípa ṣẹ̀ríà kékeré kí ni wọ́n máa ọmọ kankan bá ti sálọ alálọ àti nǹkan oṣù obì bóun ni nǹkan oṣù rẹ ṣe máa bẹ̀rẹ̀ bóun ni ṣe máa dá àwọn fòkàwáwò nánu láìláha ìlọ̀wọ̀. wọn mọ abẹnú àtẹlù àwọn olùmọ̀ torí tàbí ọ̀rọ̀ kí ni lè omi lásán lọ́gbà wọn àti apàtàkì nítorí pé wọn wá látọ̀dọ̀ dání látọ̀dọ̀ ni tí bá ti fojú commonize eléyìí ó tún commonize omi ó tún commonize omi ọ̀hún á jáde lábẹ́ àsíá kò sí ìmọ̀ tí yẹn gbọ́dọ̀ fojú kéré ìyẹn gbọ́dọ̀ kà fún. bákan náà náà àǹfààní tá a rí mbẹ ní pé a rí látòrí àdéhùn kan dáàdé ìsìn kan Al-Imam Ibn Hajar rahimahullah wọ́n mú àǹfààní wá fún wa láti mọ̀ nípa àwọn olùmọ̀ ẹ̀rí pé níbi bíbá ni sọ sọ wípé kọ́lọ́jọ́ Ibn Majah àti mọ́ Ibn Majah al-Qalwaini wọ́n ní wọn Sunan Ibn Majah wọ́n ti dárúkọ olùmọ̀mí fún Abu Hatim a ti dárúkọ rẹ̀ kó ní Ar-Razi onídìrà owó làílàlì. wọ́n tún wá dárúkọ àfáàmì fún àmì wọn pé ní Al-Bayhaqi olùmọ̀àgbà olùmọ̀àgbà tó ṣe é pé òun gan ló gbé mọ́tàbù Shafi'i yọ gbogbo tí wọ́n fi ń sọ lọ́rọ̀ ní mẹ́tàbù Shafi'i Bayhaqi lọ́wọ́ ìlú àfún gbogbo ẹ̀ torí ẹ̀ ló ti jẹ́ pé bàbá yẹn kọ àwọn tíra tó sàǹfààní púpọ̀ fún wa wọ́n kọ àwọn tíra tó sàǹfààní púpọ̀ fún wa nínú àwọn tíra yẹn ni Ma'ani al-Athar nínú àwọn tíra yẹn ni As-Sunan al-Kubra nínú Sunan al-Kubra àti Ma'ani al-Athar yẹn gbogbo àwọn ẹ̀rí tí Shafi'i sọ lọ́rọ̀ ọ̀wà mẹ́ tontu pé sábìrì gan à ẹ̀rí kọ̀ mọ́ ṣùgbọ́n bẹ́ẹ̀ hà kí àwọn tó fi kọ̀ tontori délé Al-Bayhaqi ọ̀kan nínú àwọn àgbà mi àti mà èyí tó kéré jù tó yẹ kó bọ́ sórí wa tó má ti dákọ̀ Bayhaqi onípo nítorí àkàtà pè ní kíni As-Sunan Al-Kubra As-Sunan Al-Kubra tíra ó ti lọ bí ìdí méjìdínlógún. so ọ̀kan nínú àwọn o ẹ̀ wò bí ṣe ń jowó ara wọn ìgbà tó jẹ́ pé bẹ́ẹ̀ hà kì í ṣàfihàn yìí nínú tíra yẹn àwọn hadith lórí gbogbo ọ̀rọ̀ ìmáàmù ṣàfihàn lọ́fẹ́ kó jáde lẹ̀ ẹnìkan ibn òun wá ṣe lórí yẹn gbogbo àdìsí tó bá ń yóò rí pé tó bóòlù sí ló fi sẹ̀rí àwọn àdéhùn míì nínú àwọn àdéhùn tó mú àwọn pé bóòlù sí ló fi léyìí sẹ̀rí wọ́n bọ̀ àdéhùn báyìí. ó lè má jẹ́ báyìí fo nítorí pé hanafi lò láti fi hàn yìí pé mọ́sáàbù ti àwọn lọ́dà subhanallah wọ́n tún ráyè nílẹ̀ pẹ̀lẹ́ yìí àrífẹ́ náà fàní taari tá à ń rí nínú sura yìí nìke Al-Imam Ibn Hajar wọ́n tún mú wa mọ àwọn olùmọ̀ wa nípa ẹ̀sìn Islam. gẹ́gẹ́ bó ti jẹ́ pé al-Hafiz Ibn Hajar rahimahullahu ta'ala Shafi'i lòna Shafi'i lòna ẹni tó kó gbólógùn mọ́rọ́ mi jọ ọlọ́run bala ń bẹ̀ ọlọ́run orúkọ rẹ̀ tó dára jù àti àwọn ọ̀rọ̀ rẹ̀ tó ga jù kò fún wa ní àbọ̀ ètò péye nínú ẹ̀sìn wa kọ́nà wa lọ lórí àti ìrìn àti iṣẹ́ pẹ̀lú tá à ń gbọ́ yìí kó sì ń tá à ń gbọ́ ní àwíjàre fún wa lọ́la òkè yá kó má sì ní balẹ̀ jọ fún wa subhanahu wa ta'ala alhamdulilayi. إله إلا أنت أستغفرك وأتوب إليك عليكم السلام Ọmọ àti ẹnì kọ̀ọ̀kan kúrò.